وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أشكو تعني أكيد أتجاك قمر أبوليا أما نينوى أنت سكيلوتو ọ̀pá gbolẹ́yà tó wọ́n gbá lórí pé gbèsè ló ń gbà gbèsè èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí fún ìsá ó sì san lásìkò ọmọ fi falẹ̀ nítorí pé tó bá fi falẹ̀ iná ni ó bí ọ̀rọ̀ nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìgbàláyè ká sọ̀rọ̀ ọ wà ẹni tó bá lẹ́tọ̀ọ́ lórí èèyàn láti gbà wọ́n lọ lọ yá àgbóléyà wọ́n lọ rà kó léyà ní gbèsè sanwó fẹ́ni tó lówó lásìkò tó bá ti wá di fún àǹfọwó falẹ̀ à ń sinmi lónìí à ń sinmi lọ́la àsìkò tó ọjà ti kọjá ọ̀sánwó wọn á ní bó omi ti ń sọ̀rọ̀ sí ọ bí o ṣe má jẹ́ lówó ọmọ rọrùn sọ sí ọ torí bí nínú àwọn èèyàn ó ṣe pé gbogbo ń tà ń ṣe kì í sẹ̀mí mò ń sẹ́sìn lọ́pọ̀lọpọ̀ fi máa ṣe ẹ̀mí kárí mi lásán èyí kọ̀tẹ́kọ̀dọ̀ sílẹ̀ àti gbọ́ kí ni káwọn èèyàn máa wí tí wọ́n tó ń ti ń taran tẹ́lẹ̀ ọ̀wá lè taran lọ́dún yìí láti rí ẹ̀kọ́ kọ́mọ́bà tún lójú ewé ọlọ́tọ́run gbọ́gbèsè òtí dáran táran ti lọ ọdún léyà kan ti pààyàn dà tẹ́lẹ̀ wọ́n á lè ní mo á wò pé owó kíni kó wọn sàn ẹran náà dà bẹ́ẹ̀ ni bí ti kéré nù ọba ti mọ̀ lẹ́ẹ̀kan kọ́ mọ́wùlẹ̀ yáwó ọba ti mọ̀ lẹ́ẹ̀kan kọ́ mọ́wùlẹ̀ gba ẹran léyà ní gbèsè nítorí pé o ti gbà ń gbèsè o ti dọ̀ràn báyìí bẹ́ẹ̀ ni téèyàn bá yáwó ṣe nǹkan ní téèyàn yáwó ṣe èèyàn ti gbàgbé kó ń ṣe ṣùgbọ́n owó olówó olówó lè gbàgbé owó rẹ̀ ìwọ náà lè gbàgbé irú rẹ̀ sanwó kólówó má fi falẹ̀ nítorí pé tó o bá fi falẹ̀ níta ẹsẹ̀ sílé fi dé gbogbo èèyàn náà ní ọ̀padà gbọ́ torí di eléyìí ṣé bó ti máa fi tẹ́ kí èèyàn má máa fi ara rẹ̀ kó máa kí bọ́n tó di kó máa àbùkù nítorí pọ́ba àfẹ́ gbẹ́gbẹ́ pé àfẹ́ gbẹ́gbẹ́ pé òsì ní tó fi lè bá wọn pé ebi òfìsè makọ ọmọ bá tẹ ọmọ yẹn ni o gbogbo ẹjọ bá jẹ gbèsè kó san gbèsè padà ẹnu ẹ kò lè ràn kọ sọ pé a ṣébí mo ti yáwó yẹn láti fi sẹsìn ní olùwàwá ni kò ya owó tó nílé san kò síbi tó ti sọ bẹ́ẹ̀ torí de eléyìí gbogbo ẹni tó gbèsè yìí bá ń bẹ lọ́rùn rẹ̀ kó tètè san owó lówó olùwàlẹ́dàá kọ́ bá san gbèsè wa subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك